ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الحمد لله lánàá à ń sọ̀rọ̀ nípa sórọ́tù takasur sórọ́tù takasur ìkan nínú àwọn sùwárù alukur'an tọ́lọ́ ọba sọ̀kalẹ̀ láti la ọkàn ọmọ ẹ̀dá ènìyàn láti mú jáde nínú gbòlùmọ́ ìlànà láti mú wa jáde kúrò nínú òkùnkùn lọ sínú mọ́lẹ̀. اللهم بارك الله ولي الذين آمنوا الله ولي الذين آمنوا الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون الله ما جاء الله يخرج والله ولي الذين آمنوا ọlọ́run ọba ni olùgbọ́dọ̀ àdèbínà àwọn àwọn onígbàgbọ́ òdòdó yòkúrúdùrú nínú ọdún orí tọ́lọ́ ọba ṣe fún wa ni pé yòkúrúdùrú nínú bọ̀lmọ́tì ìlànà gbogbo ìgbà tá a bá wà nínú òkùnkùn láyé òun ló máa ń mú yín lọ sínú ìmọ́lẹ̀ kí ló kùnkùn yẹn bọ̀lmọ́tì ṣírk gbogbo wa ti jókòó yìí ẹ jẹ́ ká ìmájì pé ọlọ́run bò sọ kùránì kalẹ̀ tó ní á ṣètùtù sáà ní ṣètùtù ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a wà yẹ́ lédi náà a ní wọ́n wà sí láyé ìtura àwọn bàbá tí wá lè fi fi wá sí tutù nínú àwọn aburú tí ẹbọ máa mú wá sí àwùjọ ẹni tó sọ pé kẹmí jáde láti kọkọ má wò ó ẹni bá wò ó má wò ẹni bá wò èyí nígbà àwùjọ rù nínú rẹ̀ ni kí wọ́n dáfá fún ọdún tó pọ̀ nílẹ̀ Yorùbá wọn máa dáfá kí wọ́n máa fi ìyàn ọwọ́ bọ ọba ọkọ̀ jẹ wọ́n ti gbàgbọ́ pé pé ọba ti lè dìyàn rúbọ àìlú òní ti yàgò lẹ́kùsẹ̀ ẹ̀wù tí sì fi kàn wọ́n ọmọ ẹnìkan ni wọ́n mú gbà náà nílùú kan nílùú ọ̀ṣun di sí i lọ́ṣun wọ́n ti gbé gbà ọ̀ṣun nítorí pé ó ní ẹnìkan àwùgbá wọ́n lọ wá ọmọ kan nígbàgbọ́ tiwọn ọmọ tí ò sì dìnnà rí òun ni wàá rí gbà yìí omi yìí ibẹ̀ làwọn èèyàn wà ní oṣù máa tọrọ ọmọ láhàpá ẹni tó jẹ́ wípé òmóòdì sọdà ló ní kọ́ńtìtì lọ sí tù gbé lọ́mọ ọmọ omi ìgbẹ́ Allahu waliyyu alladhina. Allahu waliyyu Ọlọ́run wa dúró dìgbà tí sáyẹ́ǹsì dé, Ọlọ́run ti wá sọ fún wa tí sáyẹ́ǹsì ó tó dé sáyẹ̀nsì wa dé kó dì sí ọ̀rọ̀ náà bá rí àfi ká bá fún sáyẹ̀nsì ní parọ́. Ọlọ́run ní Subhanahu wa ta'ala ìgbà àgbàtí ìhí mọ̀rọ̀ sí lẹ́yìn ìfọ̀kànlá. Àpàdé máa ń ní ọ̀pọ̀ àlàyé ní ìgbà ìgbà àgbàtí ìmọ̀ràn tó láti ní ìlànà ìgbà. ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل في ضلال ọlọ́run ti sóre fún mi o ti sóre fún mi ẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá ti rí mi ó ní wípé ìsìláàmù ti gba nǹkan tó pọ̀ lọ́wọ́ ní ẹ̀rọ bí mo ti tún ń ṣe الله ولي الذين آمنوا الله من الله على الذين بعث فيهم رسولا من يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين